ìkan tó parí lẹ́rìí ẹ mọ́ ògo tí mo fẹ́ fi lẹ́lẹ́ yìí torí ìyá ń bẹ ń bẹ. tẹ́ bá rí iṣẹ́ yẹn ó máa fọ́ nísìnyí ògùn gbùn ni kò ló ń kà àwọn tó ní stọọ tó ń tajà tó ń tajà oríṣiríṣi àwọn oníṣẹ́ ìwúlò fún ìpara ni ṣé a mọ cream tí wọ́n ń pè ní cream jet jet cream ẹ máa lọ bá mi wá àmúkù sìgá àmúkù sìgá ìdí sìgá àmúkù rẹ̀ tí wọ́n sọ sílẹ̀ lẹ́ ẹ lè rí ní sọ́ọ̀bù àwọn ní pàrágà lọ́dọ̀ àwọn ọmọ ọ̀ta àwọn ọmọ tán ti fa Colorado yìí tán ti fa igbó tán ti mú mú kùmù yó tó wá lọ́ọ̀dọ̀ wọn tó lọ lè kó àmúkù sìgá tí wọ́n mú lẹ́lẹ́ tán sì mọ̀ pé ilé ayé tán sì mọ̀ pé ilé ayé ti gbẹgẹ́ ẹ̀yin tí ń bẹ lẹ́kọ̀ọ́ bọ́n bá bí yín re ẹ lọ Òṣòdì àbí Mùsìn àwọn àdúgbò mùsíbà lẹ́kọ̀ọ́ báwọn sìgá táwọn ọmọ ta bá mu kù ẹ lọ lè kó àmúkù sìgá tí wọ́n mu kù wọ́n fẹ́ ba ayé yín jẹ́ ṣé rí àwọn èèyàn míì tí wọ́n bá ti ṣe nǹkan wọn kí wọ́n expose yẹ wọn ò kí ń understand. amúkú sìgá tẹ̀mẹ́ni tó mú ẹ bá mi wá méje ìdí rẹ̀ méje pẹ̀lú ewé ọ̀là tá a mọ̀ sí smoke a wà gún méjèèjì yìí a máa gún pẹ̀lú kíní fùkẹ̀fùkẹ̀ sìgá yẹn a gún tí ó kúnná lẹ́bẹ́lẹ́bẹ́lẹ́bẹ́ ó mọ kúnná agun tá dàbí powder agun tó bá wù á lè lọ tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tán ó máa ń gba agùn lára èèyàn èèyàn wá bá mi dà sínú cream jẹ́ẹ̀tì yẹn tẹ́ bá ti wá dà sínú kírìmù jẹ́ẹ̀tì ẹ wá bá mi wá bíntù original ìgò ẹyọ kan bíntù ìgò òróró bíntù ìgò ẹyọ kan ẹ wá bá mi dà lé orí kírìmù yẹn kẹ́ ẹ pò pọ̀ mọ́ra wọn mo fi ọjọ́ tí ó kù mí tí ó kù ìwà mi nù sàárè mo fi ń búra fún yín oògùn ìpara ìtajà tó ṣiṣẹ́ tó kọ̀ǹfàmù tó yanrantí ni dáadáa àgbá kan oògùn ni mo fi ọlọ́run bá tó ni mí tó lẹ́mí mi lọ́dọ̀ mo fi ń búra ìkúkú gbowó lọ́wọ́ yín ìní ẹ fún mi lówó bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ ọmọ yorùbá tó mọ̀ pé ọmọ yorùbá lòun ọmọ yorùbá tàtà lòun àwọn náà lè mọ ìtumọ̀ ògùn yìí pé ó dáa láti wí pé kéèyàn mọ sanwó ìjẹ́gùn kò sí nítorí nǹkan kan nítorí wípé iṣẹ́ tí wọ́n ń ṣe pé kó lè jẹ́ náà ni kò sí nítorí nǹkan míì ìdí nìyẹn tí ìjẹ́gun ṣe dáa owó ìjẹ́gun ṣe dáa ẹni oògùn kóògùn tẹ bá ń ṣe ẹ máa júbà ẹni tó kọ́kọ́ ṣe ẹ máa júbà olódùmarè ìgbàlẹ̀ ẹ̀sẹ̀ wá júbà ẹni tó fún yín nídìí rẹ̀ òun lògùn fi máa ń ṣiṣẹ́ ẹlòmíì ó kàn kí oògùn mọ́lẹ̀ lórí social media á kàn lọ dá sínú odó á dẹ̀ máa gun bẹ́ẹ̀ àwa ni kò ṣiṣẹ́ bó ṣe rí nìyẹn àdúrà yín ó mọ̀ gbà ẹ̀yin tẹ́ ní ẹ̀rọ jáàtà ẹ̀rí kinní kan ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ sẹ́yìn ẹ̀ka fún mi ní ààbọ̀